fún àǹfààní gbogbo àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ BBC News Yorùbá báyìí a ṣì wà ní ilé ẹjọ́ níbi tí wọ́n ti ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ìwà ipá nínú ilé níbi tí ìgbẹ́jọ́ Ọláyínká Omiyínká Ọlárìnwájú ní bàbá Ìjẹ̀ṣà níbi tó ti ń wáyé èyí tí wọ́n ti fi ẹ̀sùn ìwà ọ̀daràn kan ibẹ̀ ní a báyìí ìyẹn ní Ìkẹjà nílùú Èkó láàárọ̀ yìí nígbà tí adélé ẹjọ́ adájọ́ justice olúwatóyìn taiwo ó ti jáde ó ti bẹ̀rẹ̀ sí ń gbọ́ ẹjọ́ náà bẹ́ẹ̀ ni wọ́n ti pe ẹlẹ́rìí àkọ́kọ́ ìyẹn princess damilọ́lá tó ti wá sọ nípa bí ọ̀rọ̀ ọ̀hún ṣe jẹ́ ṣùgbọ́n ẹlẹ́rìí àkọ́kọ́ ìyẹn princess damilọ́lá ó ti mú fọ́nrán níbi tó sọ pé àwọn ti rí ẹni tí wọ́n fẹ̀sùn kàn fi kàn àwọn fọ́nrán náà ó ti kó gbogbo ẹ̀ wá ẹjọ́ adájọ́ sì ti gba àwọn fọ́nrán ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀rí èyí tó pè ní exhibit a ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí òfin san adájọ́ ní pé àwọn yóò gbìyànjú láti wo àwọn fọ́nrán náà ṣùgbọ́n ó ní pé òfin kò gbàyè gba kí ọ̀pọ̀ èrò kí wọ́n máa wo fọ́nrán tó ní í ṣe pẹ̀lú ìwà ipá sọmọdé tàbí ẹ̀sùn ìbálòpọ̀ ìdí rèé tí ẹ ṣe rí òbítíbitì ìdí rèé tẹ́ ṣe rí òbítíbitì rò níwájú ìta níbí nítorí adájọ́ sọ pé òun nígbà kí ọ̀pọ̀ èrò kí ó wo fọ́nrán níbi tí wọ́n ti ń bá ọmọdé ní nǹkan tó jọmọ́ ìbálòpọ̀ níbi tí a wà yìí àwọn tó wà ń bí lára àwọn tó jẹ́ òṣèré tíátà ara wọn náà ni Ìyábọ̀ Òjó lẹ́ni tó yẹ pé ó ti ń sọ̀rọ̀ sókè dáadáa lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó lẹ́yìn wò lọ́kàn ẹ̀ tó wọ tó wí gèlè ìyẹn tó jẹ́ aláwọ̀ aró òun nìyẹn tó jòkó lọ́ọ̀kan yẹn pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tí wọ́n jọ wá sílé ẹjọ́ lónìí gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú tẹ̀bájẹ̀ṣà ó ti wà nílé ẹjọ́ adájọ́ ti pè é kò sì wá síwájú bákan náà ni adájọ́ ti pe Princess Damilọ́lá ẹni tí wọ́n pè ní ẹlẹ́rìí àkọ́kọ́ ìyẹn first witness ó ti jáde ó ti sọ̀rọ̀ ó ti sọ ohun tí ojú rẹ̀ tó àti bí ọ̀rọ̀ náà àti bí ó ṣe jẹ́ ó ti ṣàlàyé bí òun àti bàbá Ìjẹ̀ṣà bí wọ́n ṣe pàdé fìgbà àkọ́kọ́ ní ọdún 2008 àti bí wọ́n ṣe jọ ṣiṣẹ́ pọ̀ bí wọ́n ṣe di ọ̀rẹ́ tó di pé wọ́n ń dẹni tó ń lọ sílé ara wọn ibi tó ti ń sọ̀rọ̀ òun náà ni ó ti mú àwọn fọ́nrán kan jáde nínú CD èyí tó sọ wípé inú fọ́nrán òun ni gbogbo ẹ̀rí ẹ̀sùn tí òun fi kan bàbá Ìjẹ̀ṣà wà ibi tó ti sọ wípé nínú fọ́nrán náà ni ni wọ́n ti ká bàbá Ìjẹ̀ṣà mọ́ ibi tó ti ń gbìyànjú láti bá ọmọ náà ní àjọṣepọ̀ ilé ẹjọ́ ti wá gba fọ́rán ọ̀hún wọlé báyìí gẹ́gẹ́ bí ẹ̀rí àkọ́kọ́ ìyẹn exhibit a lẹ́jọ́ ti gbà wọlé bá a ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ìdí tẹ́ ṣe ń rí ọ̀pọ̀ èrò níta àwọn tẹ́ ń wò yìí ni àwọn tó wá sílé ẹjọ́ lónìí láti wá fojú gan níbi ìgbẹ́jọ́ ọ̀hún láti wá fojú gan níbi ó ṣe ń lọ adájọ́ ti fẹ́ wo fọ́nrán náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ wípé oríṣiríṣi nǹkan ló ti ń lọ káàkiri ayélujára ṣùgbọ́n ó ní yóò wò wọ́n láti fojú gan ní fọ́nrán ìyẹn tó jẹ́ ẹ̀rí tí princess tó sọ pé òun ní àtakò bàbá ìjẹ̀ṣà ó ní òun fẹ́ wò ó nínú ilé ẹjọ́ wọ́n sì ti wọ́n sì ń wò lọ́wọ́ báyìí ṣùgbọ́n agbẹjọ́rò agbẹjọ́rò princess ó sọ fún ilé ẹjọ́ náà pé gẹ́gẹ́ bí òfin ṣe sọ wípé ó yẹ kí wọ́n dáàbò bo ọmọdé ìyẹn ni pé kò yẹ kí ọ̀pọ̀ ojú kó wà nílé ẹjọ́ níbi tí wọ́n ti ń wo fọ́nrán ibi tí bàbá ìjẹ̀ṣà tó ti ń gbìyànjú láti bá ọmọ tí wọ́n sọ ọ̀hún tí wọ́n tó ti ń gbìyànjú láti bá a lò pọ̀ ìdí rèé tí adájọ́ fi sọ wípé kí gbogbo ẹni tó wà nínú ilé ẹjọ́ náà kó wọ́n jáde síta tó fi mọ́ ọ̀rẹ́ tó fi mọ́ ara ilé tó fi mọ́ àwa akọ̀ròyìn pàápàá pé ká jáde wípé òun àti àwọn agbẹjọ́rò nìkan ìyẹn agbẹjọ́rò princess àti agbẹjọ́rò bàbá ìjẹ̀ṣà nìkan ni yóò wà ní ilé ẹjọ́ láti máa wo ilé ẹjọ́ ọ̀rọ̀ ṣe ń lọ ìdí rèé tá a ṣe wà níta tí àwọn èèyàn tó bá bàbá ìjẹ̀ṣà wá àti àwọn tó bá princess náà wá ẹ̀ka fọwọ́n níbí ẹ bá ṣe ń wo ọ̀kan lójú ẹ̀rọ ìléwọ́ ibẹ̀ ṣe ń wò yìí Ìyábọ̀ Òjó tó jẹ́ ọ̀rẹ́ princess tó ti ń gbìyànjú láti ṣelégbè lẹ́yìn rẹ̀ látìgbà tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ náà lẹ́ ń wò lọ́ọ̀kan yẹn tó gègèlè aláwọ̀ aró òun lẹ́ ń wò yẹn bákan náà ni ọ̀pọ̀ àwọn èèyàn wà ń bí àwọn ẹbí àwọn akọ̀ròyìn àwọn ọ̀rẹ́ àti oríṣiríṣi ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ń wò yìí ìwà la pẹ́ sílé ẹjọ́ láti fojú gbọ́n nínú ní gbogbo ọ̀rọ̀ náà ibi tí yóò yọrí sílé ní tí ò bá gbàgbé oṣù tó kọjá ni adájọ́ justice Taiwo nílẹ̀ ẹjọ́ tí a wà yìí tó sọ wípé kí tó sún ẹjọ́ náà sí ẹ̀ní ọ̀la àtọ̀túnla ìyẹn ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù keje tí a wà yìí láti tún tẹ̀síwájú láti máa gbé ẹjọ́ náà gẹ́gẹ́ bí a ṣe sọ ṣáájú wọ́n ti pe ẹlẹ́rìí àkọ́kọ́ ìyẹn first witness tí í ṣe Princess Damilola láti wá sọ tẹnu rẹ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́ fún àǹfààní gbogbo àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì BBC News Yorùbá a wà ní wájú yàrá ìgbẹ́jọ́ ìyẹn kóòtù adájọ́ Justice Olúwatóyìn Táíwò níkẹjà nílùú Èkó níbi tí ẹjọ́ ìgbẹ́jọ́ Bàbá Ìjẹ̀ṣà lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ẹ̀sùn tó jọmọ́ ìfipábánilòpọ̀ tí wọ́n fi kàn án ibi tó ti ń tẹ̀síwájú lára àwọn tó wà nílé ẹjọ́ yìí ni ẹni tí wọ́n fẹ̀sùn kàn ìyẹn bàbá ìjẹ̀ṣà bákan náà ni ìyábọ̀ òjó òun náà wà níbí bákan náà ni princess damilọ́lá tó fẹ̀sùn kàn bàbá ìjẹ̀ṣà òun náà ó wà nílé ẹjọ́ ṣùgbọ́n báyìí ìdí tẹ́ ṣe ń wọ ọ̀pọ̀lọpọ̀ èrò níta yìí ni pé fọ́nrán tí princess sọ wípé òun ní lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí níbi tí ó ti jẹ́wọ́ fún òun gẹ́gẹ́ bí ohun tó sọ níbi tó sọ pé ó ti jẹ́wọ́ fún òun pé bàbá ìjẹ̀ṣà ti ń bẹ òun pé kò sẹ́ pé òun ọ̀bá ọmọ náà ní nǹkan papọ̀ gbogbo fọ́nrán náà tó pè ní ẹ̀rí ó ti fúlẹ̀ adájọ́ lọ́wọ́ adájọ́ sì sì gba fọ́nrán náà wọlé gẹ́gẹ́ bí exhibit A fọ́nrán òun náà ni wọ́n ń wò lọ́wọ́ báyìí ìdí ìròyìn tí wọ́n ṣe ní kí gbogbo àwa táwa nílé ẹjọ́ àti onítíátà àti akọ̀ròyìn àti ẹbí pé ká jáde nítorí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní ní òfin abalẹ̀ òfin kan wípé ó dáàbò bo ọmọdé wípé kò ní da kí gbogbo ojú kí ó máa wo fọ́nrán náà nínú ilé-ẹjọ́ ìdí rèé tí wọ́n ṣe ní pé kí gbogbo èèyàn pé kán jáde síta pé àyàfi àwọn agbẹjọ́rò nìkan àti adájọ́ nìkan ló láǹfààní báyìí láti wo fọ́nrán náà ìdí rèé tí ẹ ṣe ń wọ̀ pé bítíbitì ẹ̀rọ tí ẹ ṣe ń wò wọ́n níwájú ẹjọ́ náà ó sì ń lọ BBC Yorùbá a ṣì wà níkàlẹ̀ a ò tí ì lọ

a bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ BBC News Yorùbá ilé ẹjọ́ gíga ibi tí wọ́n ti ń gbọ́ ẹ̀sùn ìfipábánilòpọ̀ àti ẹ̀sùn tó jẹ mọ́ ìwà ipá nínú ilé iná la wà báyìí ní Ìkẹjà ní ìlú Èkó níbi tí ẹjọ́ ìgbẹ́jọ́ bàbá Ìjẹ̀ṣà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn pé bá ọmọdé lòpọ̀ tó ti ń tẹ̀síwájú lára àwọn tó wà ní ẹjọ́ iná ni bàbá Ìjẹ̀ṣà fúnra rẹ̀ àwọn ẹbí àti ọ̀rẹ́ rẹ̀ bákan náà ni Princess Damilọ́lá tó fẹ̀sùn kàn bàbá Ìjẹ̀ṣà ikú bọ́mọ lájọṣepọ̀ òun náà wà ní bákan náà ni gbajúmọ̀ àwọn gbajúgbajà òṣèré tíátà Yorùbá Ìyábọ̀ Òjó òun náà wà ní ẹjọ́ òun náà ń wò lọ́ọ̀kan yìí tí ó jòkó tó wégele aláwàró òun náà ń wò lójú ẹ̀rọ ìléwọ́ yẹn níbi tí Yorùbá àṣùwà nílé ẹjọ́ yìí gbogbo bó bá ṣe ń wáyé a máa fi tó létí nínú ẹjọ́ yìí gẹ́gẹ́ bá ṣe sọ ṣáájú wípé nínú ilé ẹjọ́ lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí ìdí ń rí ọ̀pọ̀lọpọ̀ èrò níta ni pé Ah, ẹ̀rí tí presence mú wá ìyẹn fọ́nrán fídíò tó mú wá lórí cd tó ti sọ wípé bàbá ìjẹ̀ṣà wípé òun ti ka mọ́ tó ti ń gbìyànjú láti gba ọmọ náà ṣe ah, àṣemáṣe àti fọ́nrán bí tó ti ń bẹ̀rùn pẹ́kùn má bínú pẹ́kùn dáríjì òun àti oríṣiríṣi fọ́nrán àtàwọn ẹ̀rí tó kù tó fi sínú cd tá ó ti fà á lé adájọ́ justice Táíwò Tóyìn lọ́wọ́ adájọ́ òun sì ti gbà wọlé gẹ́gẹ́ bí exhibit a fọ́nrán náà ni wọ́n ń wò lọ́wọ́ báyìí wọ́n sì ní pé lábẹ́ òfin pé kò ẹ̀tọ́ kí wọ́n máa fi fọ́nrán irú fọ́nrán bẹ́ẹ̀ kan fi hàn sí ojúkáyé ìdí rèé tó ṣe ní gbogbo èèyàn táwa ní ẹjọ́ àti akọ̀ròyìn àti ọlọ́pàá àti ẹbí àti ará àtòṣèré tíátà pé kán jáde kán ṣe gáfárà fún wọn náà pé kán wo fọ́nrán ọ̀hún tán pé tán máa wò tán ẹjọ́ náà yóò máa tẹ̀síwájú BBC News Yorùbá ẹ̀ àṣìwà ń bí gbogbo bá ṣe ń wáyé a máa fi tó yín létí a ò tí ì lọ ẹ ṣé púpọ̀. tẹ́ ẹ bá fẹ́ mọ bó ṣe ń lọ káàkiri àgbáyé nípa ètò ìròyìn eré ìdárayá ètò òṣèlú àti àṣà ẹ ṣáà ti tẹ̀pa sójú òpó BBC News Yorùbá a wà lórí Facebook at BBC News Yorùbá a wà ní Instagram at BBC News Yorùbá ní gbogbo bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà àti Sunday Ìgbòho ẹ̀ bákan náà BBC Yorùbá a wà ní Kútọ́nù lọ́wọ́ báyìí bákan náà ni a wà ní ìlú Èkó gbogbo bá ṣe ń lọ ẹ̀ ń ṣáà ti máa tẹ̀pa sọ́dọ̀ wa lórí at BBC News Yorùbá àti ó wà lórí www.bbc.com forward slash yorùbá tàbí bbcyorùbá.com bbc yorùbá a ṣì wà nílé ẹjọ́ yìí lórí ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà a ò lọ